أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي وفق عباده المؤمنين للطاعات ويسر لهم الخيرات والحسنات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جامع الناس اليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله خير من صام وقام وشرع الشرائع وبين الأحكام اللهم صل وسلم وبارك على إمام المتقين وسيد الخلق أجمعين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الذي هدانا للإسلام وما قلنا لنهتدي لولا أن هدانا الله والحمد لله الذي فضل شهر رمضان المبارك على سائر الشهور وجعله موسما عظيما من مواسم الخيرات فيه يتنافس المؤمنون على الطاعات والبذل والمعروف والحسنات تضاعف فيه الأعمال الصالحات وتقال فيه العثرات وترتفع فيه الدرجات وتجاب الدعوات وهو شار الخيرات والبركات وشار المواسات يزاد فيه رزق المؤمن ويزداد المؤمنون إيمانا إلى إيمانهم ويتنفسون فيه على تراويح وقيام الليل وتلاوة القرآن وبطل الصدقات والإحسان إلى ذوي الحاجات من الأقارب والجيران والمعوزين عملا بقوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والقاذمين والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والآيات التي تدعو إلى الإحسان كثيرة كثيرة على فلنواصل الإحسان في رمضان بالإحسان في شوال وفي بقية الشهور والرب زمانين واحد واعلموا رحمكم الله أن علامة قبول الحسنة عمل الحسنة بعدها ومن علامات ردها عمل السيئة بعدها إن هذا مما ينبغي أن يعلمه العبد الذي يفرغ برحيل رمضان ثم يبادر إلى مبارزة ربه بتمرد والعصيان الله أكبر الله أكبر كلما صام صائم وأفطر وكلما أورق الشجر وأثمر وكلما هل هلال وأقمر وكلما هتل المطر وانهمر الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد alhamdulillah ọpẹ́ ni fún ọlọ́pàá ọba wa adá ọpẹ́ fún ọba alágbára lórí gbogbo nǹkan ọba yìí tí ó tún sẹ ẹ̀mí wá kù lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ àtòsù àtàsìkò àwọn aláàyè yìí ní èsín tí à ń fi ọpẹ́ rọmdọọnù tó bá wa láyé tá à fi fún Ọlọ́run. òní náà ni ẹnìkọ̀ọ̀kan wa lọ́lọ́run tó fún wa láǹfààní ńláńlá yìí èyí tó jẹ́ pé kò fẹ́ lòmíì mẹ́nu àwọn tá a jọ wà láàyè yìí lẹ́sìn tí wọ́n ti wà nísàlẹ̀ ìgbẹ́ àánú ọlọ́run ló kò lórí wa tó tẹ́ wa kùdà àkókò yìí ọlọ́run àwa adekun ìgbé àtọ́lá fọ́síwájú ẹ̀dá anábìwá Muhammad ìgbé ọlọ́run ọlọ ọlọ́run kọ́ máa bá ịda ẹ̀dá wa àbí ọlọ́run nínú àánú ẹ ọdún ìtúnu tọdún yìí tí à ń ṣe yìí ọlọ́run àfitóbi rẹ̀ láti fún ọ. sáré

alhamdulillah gbogbo ẹni ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin ọpẹ́ ní fọlọ́run ọba tó yọ̀ǹda fún wa ká lè lo oṣù náà fún tiẹ̀ tó ní kárí fi ṣe máa dà ọlọ́run ní kárí fi ṣe dáadáa àwa ti láyọ̀ àti nídùnnú torí wípé àti ìrí lẹ́tà àràkọ́ lẹ́ẹ̀kan ránṣẹ́ sí wa látọ̀dọ̀ ọlọ́run kò ń wa. ó ń bùkátà sí káṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́yìn Ramadan èyí tí ó jẹ́mi àtẹ̀yìn mà wípé Ọlọ́run subhanahu wa ta'ala ọgbàṣẹ́ wa òun ní gbogbo ìgbà tọ́lọ́run bá tún yọ̀ǹda fún wa tá bá tún lè rí dáadáa yìí ṣe lọ lẹ́yìn Ramadan yìí. Ìyáàmú lẹ́yìn ìyáàmú lẹ́yìn ìdúró tí bá tún lọ bá a ti dá mọ́sáàsì fún irun kìyà kìyà mu Ramadan irun tarawih irun asamu bá a ṣe rí kí nínú Ramadan tọ́ba tó dalẹ̀ yìí bàbá àdìdé lóru arínáfìlà ṣe àpẹẹrẹ pọ́lọ̀ ń gba tarawih wà ní àwẹ̀ tọ́ba wa di wípé alẹ́ yìí lọ àríbáàdà yìí ṣe àpẹẹrẹ pọ́lọ̀ wọn gba ìbáàdà wà ní Ramadan ọ̀la ọjọ́ ọdún ọ̀túnla ara ọjọ́ ọdún ni bọ́bá dijọ́ àlàmísì tá a sọ fáwọn ẹlẹ́ àlálẹ́ àlárúbà ẹ ṣe sàárì o àlàmísì lọ́la ká tó fi gba awẹ àpẹẹrẹ pọ́lọ́ ń gba àwẹ̀ wa tá a gbà nù rọ̀ǹdánù di mẹtala mẹ́yìnlá mẹ́ẹ̀ẹ́dógún daa a tún fi kó nu rúkọ́ lọ́hùn àpẹẹrẹ pọ́lọ́hùn tó wá fẹ́ ni ti ń ṣe. tó sì bá oríire jáde nínú Ramadan òun ni tá a ráwọn aláìní tá a tún ṣe dáadáa sí wọn bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wá ti ṣe dáadáa bá a ṣe lágbára mọ́ nínú Ramadan tá a jẹ́ ojúró kò sí kékeré dáadáa níwájú Ọlọ́run wa man ya'mal mithqala dharratin khayran yara bẹ́ẹ̀ yẹn bá rí dáadáa kẹ́sẹ́ bó ti wulẹ̀ ó kéré bí ẹ̀yọ̀ náà gún. yóò n'iwaju níwájú ọlọ́run ní dáadáa. bọ́bá ìsàbúrú náà lèèyàn bá ṣe bẹ́ẹ̀ tó kéré ju ẹyọ náà gún lọ èèyàn bá láburú níwájú ọlọ́run. ọlọ́run mọ́sálá yìí jẹ́nu kọ̀ọ̀kan wa ká lè máa ṣe dáadáa ọlọ́run já lè máa ṣe dáadáa. ìbádọ́lá pàápàá jùlọ ẹ̀yin ìyá wa kákì fún fún iṣẹ́ sí ni ládàtí bẹ́ẹ̀ ọlọ́mọdún yìí ọlá títóbi ọlọ́run ọlá àánú ọlọ́run abẹ́lọ́run nínú àánú rẹ̀ fún yín èrè ń rí ọlọ́dàkùn ó ṣe fún yín láyé ya gbogbo oore tọ́lọ́run ṣe fún yín pátá ó fi yà wọ́n lẹ́yà rí ọlá títóbi ọlọ́run kọ́ wá ṣe bá a ti ṣe dáadáa tá a tọ́jú àwọn ọkọ wa tọ́jú ọmọ wa nù Ramadan àti ìlẹ́sàn o ó ní gba Ramadan bá lọ tán tí lọ bàbá ọlọ́run ló ibi ó ti rí gbogbo ohun tó gbé lẹ́nu Ramadan yéé sagbára rẹ o orí ètò oúnjẹ gbé kalẹ̀ ẹnu Ramadan àwọn àgbìyànjú kan náà ni tọ́ ọ bá gbé yọ ọmọ ṣeéṣe ẹjẹ kálá ní ẹtọ dáa láti tọ́jú rere wa ẹ̀yin ìyá ẹ̀yin náà fi dáadáa kó dáadáa táwọn bàbá bá ń ṣe ibi àdìjẹ náà yín wà òun náà lọ́dọ̀ ọkọ yín gbogbo obìnrin tó bá fẹsẹ̀ bá fẹsẹ̀ lọ́dọ̀ ọkọ kò lè náà kò gbogbo obìnrin tó bá rí wákàtí márùn tó sì tẹ̀ ọkọ rẹ̀ ànábì lọ́lọ́wọ́n ọba rẹ̀ o sì gbogbo ilẹ̀kùn àlìjáná lẹ̀ fún pé kọ́ wọlé bí tó bá wù ẹnu tọ́lọ nídìí lọ́dọ̀ yín yẹn ọjà ràn yín lọ́rùn ẹ bá ní fojú tó gbogbo àwa tá a jọ mọ́ orí ilẹ̀ tá a wà àtàtìkò tá a wà yìí ọgbà kéèyàn lámòjútó tọ́pọ̀ òfin làlákàn sọ ní kèrèsè lórí tẹlifíṣàn tá a gbé kalẹ̀ kèrèsè lórí owó tá a dìjọ́. òun láti máa lo títa látàn fi sọ́rí nìkan lálọ́ lórí àwọn ka káké táwọn ọ̀rẹ́ ń jẹun onye na ara burú ló ti kún àwùjọ kágbìyànjú kámójú táwọn ọmọ ọlọ́wọ́n ṣàánú wa yọ gbado wa lórí igbo gbogbo ya gbogbo wọn àwọn èyí tí wà nílé ẹ̀kọ́ kéwú ó ṣe wọ́n lọ́gàá gbogbo àwọn tó wà nílé ẹ̀kọ́ òwe ọlọ́wọ́ jẹ́ kí wọ́n láti yọrí dáadáa àwọn tí wọ́n ń kọ́ṣẹ́ ọwọ́ ọlọ́wọ́ fún wọn láti yọrí dáadáa ṣe yọ wá sí ẹ̀sìn léèrè jẹ fún gbogbo wọn òní ṣe wọ́n ní ọ̀tá ọlọ́run òní ṣe wọ́n ní ọ̀la ọlọ́run ọlọ́run òní jẹ́ wọ́n gbogbo ọmọ tó bá ya ọ̀nà míì tí èso ọ̀nà tóbi rẹ̀ wà ọgọ òbí rẹ̀ nìyẹn ó ti pé òbí rẹ̀ lẹ́gọ̀ọ́ pípọ́ náà ti lọ òun ní nǹkan òye òun ní ọ̀dá nǹkan mà gbogbo àwọn tọ́lọ́ ń ṣe fún wa lọ́wọ́re lọ́kùnrin lóbìnrin ọlọ́run ìjà wọn bọ̀ wá ọ̀la àti tóbi ọlọ́run yọba ní tọ́jú wọn orílẹ̀-èdè wa abìọ́ nínú àánú rẹ akórílẹ̀-èdè yìí lé ọlọ́ ọlọ́run wọlá oṣù àpọ́nlé tá a ṣe lọ àtìbádà tá a ṣe ń bẹ̀ òun la fi ń ṣe ìrawọ́sí ọlọ́run bá ní ṣàtúnṣe orílẹ̀-èdè yìí ọlọ́run bá ní ṣàtúnṣe ẹ̀ ọ̀la àti tóbi àtúnṣe sí ti ó jòrè fún wa. tẹ́lẹ̀ ń jẹ mùsùlùmí ọwọ́ apọ̀ ọlá títóbi ọlọ́run tó túbọ̀ fi islam gbálẹ̀ lórílẹ̀‐èdè yìí ọlọ́run bá ní ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ìgbìlẹ̀ ni yàtá ń jẹ ọlọ́run túbọ̀ jẹ́ islam gbìlẹ̀ káwọn tá à ń ṣe kó yé wa kọba wa ká má kó ní mọ̀ wá lórí wa dàrú àánú máa fi bá wa gbé ọlọ́run wa máa darí wọn dáadáa ìjọba àbílẹ̀ wa kò léwọ̀ ọlọ́run lọ́ọ́ ọmọ ìyá wa tọ́wà ń bẹ̀ ti ń darí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọlọ́run bá ní máa kún un jọ láṣeyọrí dáadáa inú ìlú wa ìlú tẹ́lẹ̀mù yìí mọ́jẹ́lù náà bàjẹ́ àánú rẹ máa fi bá ní gbé nínú ìlú náà ìfàyàbalẹ̀ rẹ ọlọ́run ṣe fún wa nínú ìlú náà gbogbo àwọn tó ti yọ lórí tí wọ́n ti jẹ́yàn nínú ìlú yìí ọlọ́run àbíọ́ wọn padà sẹ́yìn ọlá àti tóbi ọlọ́run jẹ́ wọ́n lè máa wúlò fúnra wọn wọ́n wúlò fún lù wọ́n wúlò fún gbogbo wa ọlá àti tóbi ọlọ́run wá sírò ẹnì kọ̀ọ̀kan wa náà mẹ́ni gíga ọlọ́run sì rò wá mẹ́ni gíga láyé ọlọ́run sì rò wá mẹ́ni gíga ń jọ gbére alkiyama mọ́jì aga láyé ka yẹpẹrẹ ń jọ alkiyama mọ́jì ayẹpẹrẹ láyé ka yẹpẹrẹ ń jọ alkiyama siwalẹ̀ ni gíga láyé siwalẹ̀ ni gíga ń jọ gbére alkiyama àánú rẹ̀ máa fi bá wa gbé gbogbo àwọn ọmọ ya wa tí wọ́n wà lẹ́yìn odi ó bẹ̀rẹ̀ ládọ́ àwọn tẹ́yìn odi tí wọ́n jìnnà tí wọ́n àlè kò fìrì wálé ọlọ́run bá ní máa kíyèsí wọn o bá ní máa dáàbò rẹ̀ bò wọ́n ọlọ́run bá ní dúró tì wọ́n oore ni wọ́n wá lọ ọlọ́run bá ní fìlẹ̀ wọn lọ́wọ́ tí bá wọ́n ń tẹ̀ wọ́n lọ́wọ́ ọlọ́run dákunjẹ́ wọ́n máa rí múdélé ká máa rápẹ̀rẹ̀ dáadáa lára wọn ọlọ́run mọ́sálásí ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n wà lẹ́yìn odi tó súnmọ́ tí wọ́n lè yọjú sí a lóòrèkóòrè lóòrèkóòrè bá ní máa kíyèsí wọn ọlọ́run bá ní máa dáàbò rẹ bù wọ́n bá ní máa fi sọ rẹ sọ wọn o ọlọ́run abẹ́ afitóbi rẹ bẹ̀ ọ́ gbogbo oore tọ́lọ́run ṣe fún gbogbo àwọn tí wọ́n bí wa tí ń jẹ́dùnú tí wọ́n ń rí ọlọ́run dákun má fi kankan nu ẹnì kọ̀ọ̀kan wa ta a fún wa má fi bà wọ́n nú jẹ́ mọ́ ọlọ́run tóbi rẹ̀ àfi bì àti tóbi ọlọ́run gbogbo wa náà fún wa ọlọ́run bá ní dúró tì yín bá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àlàáfíà ara yín jẹ́ ọbẹ̀ lórí wa alága gbogbo ẹni tó wà nǹkan kan ṣe àlàáfíà tẹ̀mí tó ti fún yín ọlọ́mọ gbà fún bẹ́ẹ̀ ọlá àti tóbi ọlọ́run àánú rẹ máa fi bá wa gbé ọlọ́run tó sì wá iléyà tí ń bọ̀ ọlọ́run jẹ́ ọba wa láyé ọlá àti tóbi ọlọ́run ọlá la hawla wala quwwata subhanaka allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk.